بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله الصدراء السلام عليكم ورحمة الله وبركاته نرحب بنا جميعا إلى هذه الجلسة المباركة في حديثنا اليوم akirawa káàbọ̀ lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run àti àlékún ọlá rẹ̀ tí a tọrọ fún anabi sallallahu alayhi wa sallam a tún tọrọ àlékún ìyọnu rẹ̀ fún àwọn sàhábà àwọn tí lẹ́yìn akirawa káàbọ̀ tí jókòó halkọ̀ ti òní lè tí a fi ń túmọ̀ hadith anabi fún wa. lónìí hadith eléyìí tí ó kàn tí a fẹ́ sọ̀rọ̀ fún wa nípa rẹ̀ ó náà ní hadith twenty hadith ogún nínú tírà wa ilé tí à ń lò bọ̀. fadilatu ada'il huquq àwọn láti ń bẹ níbi àkórí hadith eléyìí ni àwọn ọlá ọlá eléyìí tó wà níbi àǹfààní ńlá àtòrèrè ńlá ètò wà níbi kí èèyàn máa dán tó bá jẹ́ haqq jámọ́ rẹ̀ ní al-huquq àwọn tó bá jẹ́ ẹ̀tọ́ ìwọ̀ lè tó wà lọ́rùn èèyàn lápẹẹrẹ owó ẹnìkan eléyìí tí yàn yá àìdí owó ẹnìkan eléyìí tí yàn fi ṣòwò pẹ̀lú ẹni náà àbí tí yàn fi bá a ṣòwò àbí owó tí wọ́n fi owó àbí dúkìá tí wọ́n fi ránni sí èèyàn gbogbo tó bá ṣáàtì ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí kì í ṣe èèyàn nìyẹn ní ṣùgbọ́n tó jẹ́ pé ó gba ọ̀dọ̀ èèyàn kọjá lọ́nà kan àbí míì tí yẹn náà dẹ̀ mọ̀ pé èmi kọ́ ni mo nìkan yìí o lámọ́yìn ló ní o làkàṣègbè ló ní o èèyàn náà mọ̀ bẹ́ẹ̀ irú owó bẹ́ẹ̀ irú ẹ̀tọ́ bẹ́ẹ̀ irú dúkìá bẹ́ẹ̀ kéèyàn wá dá nǹkan yẹn padà fún ẹni tó lè tọ́ yẹn ká wo irú oríire tí rẹ ní báyìí ṣe àti ìdàkejì jẹun pé a máa ma gbọ́ ọ̀rọ̀ yìí pẹ̀lú ìdàkejì rẹ̀ náà táwa ti nírú oríire tẹni tó ṣe léè ṣe àmọ́ wa tibẹ̀ náà tú irú orí ibú eléyìí ti ẹni tí òun tẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ àbí tó nàníyàn àti tẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ àti jẹ́ ẹ̀yẹ kí agbọ̀n tí ànábi sọ fún wa. afọwọ́ àgbà limam abu hurairah radiyallahu ta'ala anhu àwọn náà ni wọ́n kọ́kọ́ ṣe ẹgbẹ́ wa hadith yẹn máa kọ́ fún wa níbẹ̀rẹ̀ pé hadith tí wọ́n gbà wá ó lé ní five thousand hadith. àwọn náà ni wọ́n و عن أبي هريرة رضي الله عنه عن النبي عن, عن النبي صلى الله عليه وسلم قال من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه يوم القيامة ومن أخذها يريد إتلافها أتلفه الله رواه البخاري الإمام البخاري نوضح حديثه و أصاب أبو هريرة أني أنا بالصديق صلى الله عليه وسلم ورضي الله عن الصحابة أجمعين من أخذ أموال الناس أن كان تبقى دكيا كان وياني ọba wọn gbà pamọ́ ni ó fi ṣòwò pẹ̀lú wọn ni wọ́n fi ran síyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣàdánwò rẹ̀ yìrìdù àdá àhà ṣùgbọ́n bí kíní ṣe ń dánwò ẹ̀ ó mọ̀ pé nǹkan lòun kùnkùn ní ó wá ní láníyàn yìrìdù ó ní láníyàn wípé àdá àhà òun fẹ́ dá nǹkan yẹn padà fẹ́ni tó ní ọ arábìnrin tó bá ṣe báyìí tó ní irú àníyàn báyìí lẹ́mìí sallallahu alayhi wa sallam adallahu anhu yawma al-qiyamah ó ní ọlọ́run bá ṣe ìdẹ̀kùn fún òun náà ń jẹ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ọ̀rọ̀ wọn bá ṣe ìdẹ̀kùn fún ń jẹ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ nìṣẹ́rù àlétò àwọn olùmọ́ni ọlọ́run á ṣe ìdẹ̀kùn yẹn fún látàyé látara tí yóò ṣe fẹ́ nìyẹn látara kó dùn nínú ó pé ẹ̀mọ́ náà ó pé fẹ́ni náà bákan náà lálùkìyàmọ̀ àtún wá ṣe ìdẹ̀kùn fún wọn ní tó fa ó pé nígbà tá a ti rí pé ànábì sọ́ńbì pé sallallahu alaihi wasallam ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn fún ẹnìyẹn ní àlùkìyàmọ̀ ohun tó ti mú ìdẹ̀kùn àlìkìyàmọ̀ ṣúọ̀ pẹ̀lú irú ìṣesí báyìí ó dájú wípé ìdẹ̀kùn táyé pàápàá ò gbọ́ wájú tọ̀run torí pé ẹni tó ṣerú eléyìí ti lẹ́tọ̀ọ́ sí ìdẹ̀kùn lálìkìyàmọ̀ bẹ́ẹ̀ náà ni ó ti ní ẹ̀tọ́ sí àwọn ìdẹ̀kùn láyé kódà ó tó torí rẹ̀ bí ọlọ́run ọlọ́run wọlá pé ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ ló wà lọ́wọ́ mi mo dẹ̀ dá padà fẹ́ni tó ní ṣe nǹkan báyìí fún mi o ẹ̀tọ́ tèmi náà ọlọ́run má jẹ́ kó wára o gbogbo ibi tí nǹkan mi wà ọlọ́run jẹ́ kó tó mi lọ́wọ́ o ṣẹ́ra àwọn dáadáa tá máa ń sọpá ká máa ṣe yìí èèyàn máa fi ń ṣàkàtọ̀ fi gbà kan lọ́dọ̀ ọlọ́run ni èèyàn wá ṣàbòsí fún ẹ ìwọ náà wà sọ̀fọ̀ lọ́kọ́ ọlọ́run wọ́lá pé ń tẹ̀lé ṣe sí mi yíyan ṣe rábòsí mi ṣe ìwà bàjẹ́ báyìí sí yàn à ń tó ṣe sí mi ọlọ́njọ́ bá mi yọ orú ẹ̀ lára ẹ̀ kó wọ́lá pé èmi ò kì í ṣerú nǹkan báyìí pẹ̀lú èèyàn mi mọ tóró tó fi wá ṣerú lé pẹ̀lú mi ṣe tọ́ni ló lò ní àbí fẹ́nu ni àbí kórira yẹn náà kan wà lẹ́mí rẹ̀ sí mi ní ọlọ́run bọ́lá pé mi máa ń dùn wọn nínú mi kí n bá nínú jẹ èmi máa ń bùn wọn láṣìírí nínú mi kí n tún wọn láṣìírí ń tẹ́lẹ̀ yìí wá ṣe fún mi yìí ọlọ́run fúnra ara wọ ọlọ́run bàbá mi fẹ̀sùn tiẹ̀ náà hàn àdúrà olùmọ̀gbìlò wọn lè rìn àdúrà ẹni tí wọ́n ṣàbòsí fún tó yẹ kó tó bá ti lè ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àdúrà yẹn ti ń gbà torí ẹ̀yìn ẹ̀ṣẹ̀ mímá ẹ máa wá ro kan ẹni tó bá ṣàìdásí ẹ̀yìn ò lè ní nǹkan tẹ́lẹ̀ fi bá a jà ṣùgbọ́n ẹ lè fẹjọ́ rẹ̀ sùn ọlọ́run eléyìí ó ní lára ẹ̀kọ́ tí anábì kọ́ wa sallallahu alaihi wasallam fẹ́nikẹ́ni tí ó bá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó dẹ̀ láyé ọ̀pọ̀ òun fẹ́ dá padà fẹ́ni náà eh, adàlọ́hu anhu yawmal qiyamah ọlọ́run ọba jẹ́ kí nǹkan rọrùn fún náà jẹ́ gbèrè kíyàmá bó ṣe máa bẹ̀rẹ̀ sí rọrùn fún lẹ́tà yìí wọ́n máa ní akhadaha ẹni tó bá wá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan sọ́dọ̀ ilẹ̀ onílẹ̀ owó olówó dúkìá onídúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yòrìdù ìtìláfàhà intention rẹ̀ ni pé òun fẹ́ òun fẹ́ jẹ nǹkan yẹn mọ́lẹ̀ òun fẹ́ jẹ mọ́lẹ̀ òun fẹ́ tó fẹ́ mọ̀ kíni wọ́n á da gbẹ̀rú mọ́ wọn lójú nìsín a tó bá dàrú mọ́ àwọn èèyàn lójú ṣé o lè dàrú mọ́ ọba lójú kálá kò ṣeé ṣe kò ṣeé ṣe ọ̀tọ̀ ni pé yẹn ṣe nǹkan mistakenly ọ̀tọ̀ ni pé yẹn máa máa ṣe nǹkan wá rò pé òun gbárí òun gbọ́n òun mọ̀nà tí òun fẹ́ gbégbà ẹnikẹ́ni tó wá rò fóun lè play smart báyìí tó wá mú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan tó jẹ́ tẹ́niyẹn ò mọ̀ àbí tó mọ̀ ṣùgbọ́n tí ò síbẹ̀ ní tẹ́niyẹn fẹ́ ṣe tó ń dẹ́ ń dúró ní òpó kò sí tó máa ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ ti ṣe yẹn à ọlọ́run ọba anábì sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ni wọ́n mọ̀ ní ọ̀kadà ha yorùbá ìtìlẹ̀ àtàhà àtìlẹ̀ àfàhùrọ̀ ọ̀hún ó ní ẹnikẹ́ni tó bá jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ báyìí o tó gbà sọ́dọ̀ tó dẹ̀ náà nìyẹn fún ní rìlíìsì rẹ̀ fẹ́ni tó ní òun á dẹ̀ jẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ òun á jẹ tán òun á lu ẹni ẹni bóyá ó jùlọ ni àbò sáàní kankan tó ṣàfi ó ní afẹ́sí sí nǹkan yẹn síwájú ẹni yẹn ọjọ́ ara rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n dẹ̀ ti sáré dìbò ti ṣe foundation sáré mú díẹ̀ nínú ilẹ̀ tí ilé yẹn mọ́ ti tiẹ̀ ó ṣàfi lu ẹni yẹn ní jìbìtì tó gbà nǹkan rẹ̀ tí ó dẹ̀ padà ó yá dúkìá rẹ̀ tí ó dá padà wọ́n fún nǹkan rán sí kò fi jíṣẹ́ ìyẹn tọ́jú nǹkan sọ́wọ́ rẹ̀ ó parọ́ kó lè gbé ni ó sọnù ni ẹ̀mọ́ oríṣiríṣi ẹ̀rọ táwọn èèyàn máa ń pa ẹlòmíràn lè kó kankan ní kó bá wọn rajà bọ̀ lọ́jà o ọ̀rẹ́ wa ni wá ìsọ̀lájọ́ wa bá ti jọ ń bá wa ṣe èmi pàápàá ń gba bí one point five million lọ́wọ́ ẹ̀ tí mo máa ń bá rajà wa ṣé mi wá nílé interest rẹ̀ pẹ̀lú owó tètè mi náà nígbà tí àṣẹṣẹ jẹ́ ń bára wa ṣerú ẹ̀ ọ̀rẹ́ wa gba owó lọ́wọ́ rẹ̀ tiẹ̀ tó ń bá dáhàrin méjì ọ̀nà ló bá dá bá ti owó tó bá ṣe rẹ̀ léṣe ó bá sunkún délé kí ló wá ṣẹlẹ̀ àwọn olè ní ọ ọ̀nà ọ̀dálẹ̀ ní ọ wọn ò ríro eléyìí rí ó ṣé wọn ní para ń báyìí à irọ́ ló dẹ̀ ń pa o tí yẹn bá wá parọ́ báyìí fún yàn ṣọlá ọba ọ̀wá mọ̀ ni gbogbo ọ̀nà táwọn èèyàn fi ń jẹ dúkìá onídúkìá mọ́lẹ̀ lọ́nà àìtọ́ tó bá di àlàkàyà mọ́ ẹnìyẹn ó dẹrù lérè lórí mi kó máa ní kí ni tànà bí sọ ó ní atilẹ́fàhù lọ ayé ahlakahu wà atilẹ́fà ẹ̀ẹ́dẹ́gbà àìsí wàdíyà kọ́lé anábì sọlọ sọlọ ní ọlọ́wọ́n ọba akóparun bá ẹnìyẹn nítorí ẹ̀dùn nínú ìṣẹ̀mí rẹ̀ láyé anábì sọlọ sọlọ ní ọlọ́wọ́n ọba á da òkúta sí kò ní gbádùn gbèsè ayé bákan náà ọlọ́wọ́n ọba fúnlẹ̀ mọ́ látàrí tí ó ṣe fún ọmọlàkejì rẹ̀ yìí ẹ̀kọ́ náà ní hadith yẹn kọ́ wa títẹ ká dúró di tọrọ wọn fẹ́ ṣe fún wa ẹ má jẹ gbọnà ìburúkú nǹkan jọ káwárò pa gbọnjọ ọmọlàkejì lọ ká máa kó ẹ̀tọ́ ẹlẹtọ pọ ọmọ títí wa ká ṣọ́ra ká má dáná tìrẹ wa lọ́rùn tìrìkìlẹ ayé yìí ó fẹlẹ gan ni o àbí Ọlọ́run bá kó jọ fún wa Ọlọ́run bá kó yà wá yàrá nǹkan bẹ́ẹ̀ láyé alájọ kan tirẹ̀ sọ̀hánà kàlámù fúnlẹ́kọ̀ṣọ́rọ̀ aláhìlá ilẹ̀ ant àtẹ́kùrúkọ àti wẹ̀rẹ̀ ká má gbàgbé alẹ́ òní yìí tilẹ̀ bá ṣú ó náà ní Ramadan wa ti máa di twenty five ká jí lóru a mọ̀ pé Ramadan wa lé ní báyìí twenty four ni ṣé wa ṣùgbọ́n tilẹ̀ bá tún ti ṣú a tún ti bọ́ sí òru twenty five ìyẹn náà jẹ́ òru ọjọ́ kan nínú àwọn ọjọ́ tó jẹ́ odd number èyí tí anabi sọ̀rọ̀ púpọ̀ ìyẹn Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ká pọ̀ ní ṣíṣe lọ́pọ̀lọpọ̀ gbà ká má fa àwọn òru ọjọ́ tó kù náà sùn wọn torí pé ọba ara lọ́lọ́run àǹdọ́lọ́run kò fún wọn ṣe kàn jẹ́ òru Lailatul Qadr kó dẹ̀ ṣe nìkan nínú ohun máa jẹ́ kí òṣùwọ̀n àṣẹ wa kó kún kẹ́kẹ́ bákan náà kó ṣàmúlò kúrò fún aláwọn ibi tí a kù sí kó dẹ̀ fi wá bóde gbogbo àwọn ìṣòro yòówù kó lè máa kojú ẹnì kankan.